وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله وبا وقتي يتشوى قدي يجوي يتشوى كواكونا وقتي وما بين جمعة àfọ̀pẹ́ fọ́nà ọba ọba tọpẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa báyìí ọ̀rọ̀ jẹ́ kí ọba lórí dáadáa àti ìdódédé nínú ẹ̀sìn. Ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kí ọlọ́run bá kó wọn bá mú bá nígbà Muhammad àti orí tí kò ní tán ọlọ́run bá mú bá kó bá mú bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àná lápapọ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú alukur'an. ọlọ́ni iná lọ halabu fábílẹ̀ ní alànà alákin na aksarọ̀ náà láyé ṣòro ọlọ́ni òun jẹ́ ọba ọlọ́lá olóore fáwọn èèyàn aláàánú lòun jẹ́ alákin na aksarọ̀ náà láyé ṣòro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aláìmoore ni wọ́n. orí tọ́lọ́run bá ṣí fún wọn wọ̀nyí mọ́ lóore tọ́lọ́run bá fi dá wọn lọ́lá wọ̀nyí mọ́ lọ́lá ọlọ́run ti sọ fún wọn alukur'an ó ní òun dá wa lọ́lá ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó ń dá lọ ọlá tọ́lọ́run dá wa pọ̀ orí tó ṣe fún wa pọ̀ nínú àwọn orí tọ́lọ́run ṣe fún wa òun ni ó ṣe wá lẹ́rú sí jọ́sìn fún ìjọsìn náà láti rí ọnu rẹ̀ láti rí kẹ rẹ̀ láti rí oore rẹ̀ àwọn ìjọsìn yóò tó wá sí ní oníranran ara wọn èyí tó jẹ́ pé ọ̀ràn yẹn ní fún wa ká ṣe lọ́lọ́dọọdán wa bàbá ò lè bọ́mọ gbé tiẹ̀ ọmọ náà ò lè bá bàbá gbé ọkọ ò lè rí àwọn gbé tẹ ìyàwó náà lè bá ọkọ gbé bákan náà làáfà ò lè gbé ọmọ kí ó náà lè gbé fáfá àwọn ọ̀ràn yẹn ọlọ́dọọdún gẹ́gẹ́ bí ti àtòrí ẹ̀wá yìí ti fi tó máa. bákan náà làwọn nkálukú ní òkìtì ẹnìkan ò lè bẹ́nìkan gbé. bẹ́ẹ̀ làwọn ẹjọ́ tún ní àwa láwọn ọ̀ràn ẹ̀yẹ onítító tá a bá ráwọn tí wọ́n ti ṣe é láwùjọ kì í ṣe pé gba náà láṣì kí ká kí òun sòkò lára kí ká ra àfáà tí ó mọ ẹ̀kọ́ ọmọlẹ́sẹ̀ tí ó mọ ìwà àti fúnni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀ràn ẹ̀yẹ tá ti ráwọn tó ṣe òtítọ́ ẹ̀ṣẹ̀ kò ní í sí fún gbogbo wa mọ́. bákan náà bọ́lá ọba sọ́nà àtàlá ó ṣe àtàwọn nǹkan rẹ̀ tó a fi ní àwọn ẹ̀san ńlá wájú ẹ̀ náà ló tó wá ṣe àwọn ìnáwó fìlù fún wa àwọn náà fìlà tí a lè pè ní bónọ́ọ̀sì tábà sojú lówó iṣẹ́ tán ká tó wá fún wa bónọ́ọ̀sì wọn pé láyé yìí tó bá ní ẹ̀ tó gba bónọ́ọ̀sì ẹ bá ṣiṣẹ́ tó kò fẹ́ tí ò ní fẹ́ gbà á ọlọ́run wa sùpánù àtàrà látara àánú rẹ̀ ó tó wá fún wa ní àwọn iṣẹ́ pé àtinúwá àwọn àtinúwá yìí náà àná tó wá lágbára jura wọn lọ àná tó jẹ́ súnmọ́tòmọ́ akádà àwọn èyí tó gbẹ́ngbẹ́n tó fọwọ́ lọ́rùn ẹ̀yìn ìgbà dèbí ìdọ̀rùn ẹ̀yìn kan ṣùgbọ́n kì í ti tú láti ṣùgbọ́n pàtàkì àti ráwọn tí ó tẹ̀lé wọn gbogbo lẹ́yìn lèyìn ó kó pọ̀ lèyìn ó fi máa jẹ́ ní níwájú ọlọ́run ọba anábíà muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú alhadith al-qudusi yìí tí ó nílẹ̀ látọ̀dọ̀ rẹ̀ anábì ní ọlọ́run ní ẹni tó bá bá ẹni mi ṣọ̀tá ẹni ọlọ́run ọlọ́run lẹ́ni tó bá ń ba ṣọ̀tá èmi náà kéde ogun tìrú ẹni bẹ́ẹ̀ ogun tìrú ẹni bẹ́ẹ̀. àníbi wa lọ́nà ní ẹrú ò ní ṣe nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí tó tó nǹkan ọ̀ràn yẹn gbogbo nǹkan ọ̀ràn yẹn lọ́nà nífẹ̀ẹ́ sí jùlọ o ìran ọ̀ràn yẹn àwẹ̀ ọ̀ràn yẹn ìnáwó ọ̀ràn yẹn tó jẹ́ sàká àtàwọn iṣẹ́ tó lọ ń lábọ̀ wá tó yẹ ọ̀ràn yẹn ní ẹgbẹ́ gbogbo jẹ́ bá ń ṣe nílé ìjọsìn kò sí tó dàbí ọ̀ràn yẹn irú ojúmọ̀ tá a láfẹ́ kí ọ̀ràn yẹn ni kò tún nẹ́fìlà kẹtẹ́ yẹn lè fi tó lòun lè fi dì bẹ́ẹ̀ làwọn ọ̀run wákàtí mara àrùn yòókù ṣùgbọ́n ọlọ́wà ní ṣùgbọ́n tẹ́rú bá ń ṣe ọ̀ràn yẹn tí ò bá wá jáwọ́ bí kò tó máa ṣe nẹ́fìlà tó pa nẹ́fìlà pọ̀ mọ́ràn yẹn a ìgbà yẹn ni wàá di ẹni mi tí mo ní ẹni tó bá gbógun tì mí gan ní ìbá kò wá ní fàwọn nẹ́fìlà náà falẹ̀ tó pé máa fà ní nàwáfìlù yìí òun ní pé ní àwọn yorùbá ní ẹnìkan ò lè rìn kórè ẹ mọ́mì kò sí bá a ti sọ̀rọ̀ yẹn tó tí ò ní kù síbi kan nẹ́fìlà yìí láti wọn fi di bákan náà ẹ̀sán ló tún máa jẹ́ bónọ́ọ̀sì fún wa ló tún máa jẹ́ rìsáàbù fún wa nínú àwọn nàwáfìlù tó wá kápá tí yẹ ká fi ṣeré tó yẹ ká ní kà fún fún òun náà ní kìyàmù lẹ́yìn ìmọ̀ dídì pé kírun lóru ìyáàmù lẹ́yìnlẹ́ ìmọ̀ dídìde kírun lóru ó ṣe pàtàkì gan ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ síwájú a kọ́ mójútó ọ̀ràn yẹn náà ibi tí pírọ́blẹ́mù tá a ní pẹ̀lẹ́ lómi inú àmọ̀sòrò lé ni pé àti ẹ̀ ilé máa sọ pé kó máa kírun kó tún máa ṣe nẹ́fìlà lóru torí pọ́nrán yẹn rẹ̀ gan ò tí ì dúró.

apájọlọ kìyàmù lẹ́yìn irú òru. ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó pa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láṣẹ pé kó dìde kó máa kírun lóru ọlọ́ni yá ayé al-muzambil omi layla illa qalila ìrẹ́ tó kígbe tó ń da sọ́bùra dìde dìde lóru fi òru rẹ súnmọ́ lọ́wọ́ ìlà kọ̀lí ìlà àyàfi díẹ̀ ọlọ́run tó wá ń pín in bá lórí ó ti pín ní sàwú àwí ń kò sùn ní kọ̀lí ìlà àwòsíde àlẹ́ ọ̀rọ̀ kele lukuru àna tẹ̀síìlà ọlọ́run ní ìdè lóru wọ́n lè lo dájì ó lè lé àbí kó dín nídàájí òru kọ́ ọ sì máa ka kùránì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn tó bá dìde lóru tó yẹn náfìlà yìí àṣetọ́lọ́ ń pa ànábà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí pé tó bẹ̀rẹ̀ sọ́ràtún mùsàmílì àyà tó wá parí rẹ̀ náà ìtọ́lọ̀ sọ ni. ọlọ́ni náà lọ ya alam anakata kúmù adìnà mi sùlùfà yìí léyìlì wà ní sọ̀wù wà sùlùfà. ọlọ́ni àmọ̀ pẹ́rẹ́ ànábì ọmọ nídìí lóru. ọmọ ẹbí yẹn náà fìlà gbàmí òru gbàmí tutọ́ọ̀kì gbàmí wọn tọ́ọ̀kì. wàtọ́ ifá tún mílẹ̀ lẹ́rìí rẹ̀ máàkì. èèwà ti nìkan àtàwọn olùgbàgbọ́ pẹ̀lú ẹ ó mọ̀ pé ní eléyìí tójúṣe ànábì nìkan tó láwùjọ wa lẹ́yìn tó bá ní ìdíje lórí ga àwọn àfa àtọmọ ń bẹ lọ lórí ni ìdíje kò sí ju ọ̀sẹ̀ kan tó wà pé àfa nìkan náà délé yìí ọlọ́run ní bá a ti ní bó ṣe ń ṣe àwọn tó pe tọ́ ifá tó ń gbìnà ń iná àmọ̀nà mark àwọn tó gbàgbọ́ pẹ̀lú ẹ náà náà ṣe ọ̀tọ́ ifá tó ń lẹ̀bí iná máa ka àwọn tó gbàgbọ́ pẹ̀lú ẹ̀. ó bẹ̀rẹ̀ pé ní ìtọ́lọ́ ń pa níbi láṣẹ ni ó sì jẹ́ ìṣesí àwọn olùgbàgbọ́ gidi. láyé mi ọlọ́run sọ pé wàmínà lẹ́yìn tó bá dòru fàtàhájà dìbí náà filatalak ilé ànẹ́bì dìde lóru kó mọ jẹ́ náà filatalak gbogbo àtẹ̀sán làgbọ́ gbọ́dọ̀ náà fila ìyẹn ni nǹkan bónọ́ọ̀sì èrè àlékún lẹ́yìn ìgbà tó ti sàwọn àwọn ọ̀ràn yẹn èyí tó ṣe lálẹ́ èyí tó ṣe láàárọ̀ èyí tó ṣe lọ́sàn-án ti ṣe wákàtí márùn-ún ọlọ́run tó wá pànẹ́wì láti pé ó máa jẹ́ nẹ́fílà tọ́lá ibi tó lọ ti lo gbólóhùn nẹ́fílà ni ó sì lo gbólóhùn tàhájù àyíké ká ṣe tàhájù tó wà nínú ẹ̀sìn wa ni ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe èṣe tàhájù ló níjẹ̀mọ́ tá a máa pàdé bìkan lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ń kọ́ àwọn èèyàn jọ́jọ́ mọ́lẹ́ ṣáájú bíi fáǹfààní ara tiwọn náà fẹ́ pèsè sí. ọlọ́npàá níbi láṣẹ láì sọ pé lọ kó yẹn jọ. àṣẹ yìí tí wọ́n lọ dé pàdé bí ó ti àṣẹ fáwọn náà. ọlọ́run ní dídé kọ́ yẹn náfìlà lóru kó máa jẹ́ náfìlà kó máa jẹ́ náfìlà fẹ́ kó máa jẹ́ èrè àlékún fún ẹ. àṣà àyẹ̀bọ̀ àṣà kàrọ́pù wípé ọlọ́run bá sọ́nà àtàlà tó padà gbé dìde ní ọ̀run tọ́jú olùsìpẹ̀ fún gbogbo ẹ̀dá ìwọ́n tó wà ní jójì tìpẹ́ náà ọlọ́run gbé ọ̀nà tí ipò rẹ̀ ga látara pé ní ọ̀n dídì kírun lóru. ìmọ̀ ojúṣe yìí ojúṣe tó pàtàkì ni. bẹ́ẹ̀ káka kún gẹ́gẹ́ bí mùsùlùmí ká ní àwọn àsìkò táà náà mọ̀ lò lóru ó pọ̀ ní ó kéré mọ́ láti mọ̀ fi sin lọ́hùn ìṣesí àwọn ẹni rere àdébẹ̀ ọlọ́ọ̀bá sọ́nà látọ̀ fún ẹnu sọ́ọ̀tù sájídà pàtó ń ròyìn àwọn ẹni rẹ̀. ọlọ́ni ánìlì títí ń jẹ́ ní ibùsùn bó àjẹ́ orí bẹ́ẹ̀dì lọ́sùn ni kò bá àjẹ́ orí ẹni ni kò bá àjẹ́ orí ni tó bá ti gbé dìde tó dìde kúrò lórí náà ti kó síbẹ̀ wọ́n rọjú dìde wọ́n dìde kó ibùsùn yẹ̀dìrún rọ́bà wọn káwọ́fàn wà tọ́mọ̀ à àwọn àmọ́ yẹn náà fi là wọ́n máa bẹ̀ lọ káwọ́fàn nẹ́ni tí ń bẹ̀rù ẹ̀ wà tọ́mọ̀ gbogbo orí tó ń fẹ́ àsìkò yìí máa nítorí mú ẹ̀sìn pé àkọlọ́ ṣe fáwọn ọmọ bẹ̀ lọ lásìkò yìí lọ́ni ṣe sí àwọn ẹni èrè lélẹ̀ láyé mi nusratu zayat ọlọ́ni kánú kọ̀lí lánìí mínà láìlì máa yà àjàhù nípa fi máa sùn lóru ọmọ kéré wàbílì ashar wọn yẹ tẹkisirò wàbílì ashar àsìkò kan ní jẹ ashar ẹ̀rí pé oúnjẹ tá a máa ń jẹ bẹ́ẹ̀ yẹn láti pé sáàrì sáàrì ẹ̀dí lárúbá ni yẹ kó oúnjẹ tá a máa jẹ lásìkò ashar ọlọ́run lásìkò sahar yẹ tẹkisirò wọn máa wá foríjì mo gbàwẹ̀ ní òní gbàwẹ̀ ní wọ́n bá rí pé lásìkò yẹn àwọn ẹbí lẹ́nu tó ń sọmọ́ lọ. ẹ̀mọ́ ìtẹ̀yẹ̀ fi ń dẹni rírì tọ́lọ́run ṣàlàyé fún wa ní pé kí a mọ̀ ṣe. Nusratul Furqan bákan náà nígbà tọ́lọ́run ròyìn àwọn ìbádù Rahman. Àwọn ẹrú gidi ọlọ́ni alẹ́zínà yẹtù alẹ́zínà ẹ̀bí tún náà ní rọ́bì sujjadan wa qiyama. Adẹ́pẹ́ lóru wọn, wọn a máa yẹnà sílà fọ́lọ́. Àwọn ẹni rẹnu àwọn ìbádù Rahman tọ́lọ̀ gan fi wọ́n ti fi rà rẹ̀ àwọn ẹrú gidi inú ọlọ́run sọ ìròyìn wọn ni tó pọ̀ nínú tọ́lọ̀ wá fi ìròyìn wọn ni pé yẹ̀bì tún náà ìrọ́bì tó jáde wọn kì í yá mọ̀ wọn a máa dìde lóru wọn a máa yẹn nẹ́sílà a sì máa súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ ti lẹ́nu sunan tirmidhi anabi ni ayu annaasu ẹ̀yẹ́ ènìyàn afshu salam ẹ máa jẹ́ kí sálámù máa fọ́ká yẹn àlàáfíà tábàní àṣù sálámù ó bẹ̀rẹ̀ láti sálámù ẹ̀tẹnu ká máa fọ́ká yanturu lọ́pọ̀lọpọ̀ sálámù àlékún sálámù àlékún sálámù àlékún ká máa kíra wa gẹ́gẹ́ bí ìdíje àwọn ẹni síwájú wa ọ̀nà tá a fi máa ń fún sálámù kánú torí pé àlàáfíà ni bákan náà kó máa mọ lẹ́nu nìkan ká máa fún àlàáfíà ká ká máa wo ajagídíjàgan ìfọ̀kànbalẹ̀ ká máa fọ́ká láàrin àwọn èèyàn ànábì pàṣẹ fún wa báyìí wà á fi ìmò tọ̀ àm bákan náà máa fún àwọn èèyàn lóúnjẹ tó bá ní tó tó tó ṣẹ́kù fẹ́ni kejì ìtẹ́sí ìsìláàmù mú wáre kọ́lí lára wa kò ní pé ayó tán àmọ́ pé bí ń bẹ ẹnì kankan bá ń bá múlà wá yó èdè ìtànàbí sọnù ànábì ní wà á fi ìmò tọ̀ àmà ẹ fáwọn tí wọ́n ní lóúnjẹ wàsọ́ọ̀lù bíi wàsọ́lù wànásùrì nìyàm ẹ máa kírun lóru nígbà táwọn èèyàn bá ti sùn. ẹ̀ka ti tọ́lọ̀ ń pa ọ́ táǹkàbọ̀ ànábì náà ó bá mu. pé méjèèjì yé yàtọ̀ síra wọn àti ọ̀nà àtàkà ànábì yàtọ̀. ànábì ni wàsọ́lù wànásùrì nìyàm ẹ máa wá kírun nígbà táwọn èèyàn bá ti sùn. ẹ̀yẹ dìde tẹ́ bá ń ṣe lé nǹkan mẹ́ta àmì sọ àfa sọlámọ̀ká bákan náà ká fáyẹn ló jẹ́ bákan náà ká máa dìde kírun lóru ànábi tẹ́ bá ń tẹ̀lé ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́ lè jẹ́ nẹ́ta ti fàlà míì ẹ wá lùjẹ́ náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àlàáfíà. Ìmọ̀ àjẹpẹ́ inú iṣẹ́ téèyàn fi wà lùjẹ́ náà. Ọ̀nà ni kéèyàn jẹ́rú. Tí ó máa kírun lóru, kí ó máa ẹnẹ́ fìlà. Ọ̀pọ̀lọpọ̀ wa lé ní bàbá rí pẹ́ lómi yẹn nẹ́fìlà yóò yẹn yẹn nẹ́fìlà fún òun ni. Yẹ̀mọ́ ṣé ó ní ẹ̀dẹ́kẹ́ tó yàn kẹ́ fún ọ ọ tó ṣe lẹ́yìn náà ta ní yẹn fún ẹ̀gẹ́ ìtẹ́sìn yẹn ti gbélẹ̀. Sẹ́yìn bá fẹ́ gbàwẹ̀ tí ìbá ti fáwẹ̀ ọ̀rọ̀ yẹn sẹ́yìn bá ti sọ pé kíní kan ti ń wá kó gbàwẹ̀ kò ní gbàwẹ̀. Ẹni ìgbọ́n nígbà tó bá rí pé gbàwẹ̀ lè náà ṣéwù àbáwọn àfáà kan. Kódà kọrin yóò yan àdúrà fún mùsùlùmí ìyẹn nẹ́fìlà fún ẹni mùsùlùmí tí òun ti ń ṣe. Ẹ̀rí ẹ̀rọ́pọ̀nù àdìsí ànábì rẹ̀ yìí kọ́ máa rí ilé rí kọ́ dàkẹ́ ẹnìkan rẹ̀ ní tó ń wá àbúkè sórí kankan kọ́ ọmọ yẹn nẹ́fìlà gbogbo nẹ́fìlà kẹ́kọ́ ọmọ yẹn ọlọ́ka kúlọ̀ aláwù ẹ́ iye báyìí ọ̀ ṣe yáda fáàrù lórí ìdúró ọmọ afárá kínní ọmọ náà fi ṣe. ẹ̀sìn ti gbé ọ̀rọ̀ nẹ́fìlà wá láàfin súnmọ́ lọ ni kí aláàkà mẹ́gẹ́ ẹ̀rí nínú ayasọ́tún muzamil saka ọlọ́ni fakọrọ òun mẹ́ta ya sọ́rọ́ nílẹ̀ ní quran ṣé tó bá ti rẹ lọ́rùn òun náà ni ṣùgbọ́n èyí tí èyí tó bá pa ní ìfúkúfú lámàá fà á lórí kíní ẹ̀rí kúrò aláwa one fifty lórí ìdúró kan ọba tẹ́tọ́ wọn máa dé yága kúrú náà àbí yálà tìfù lórí ìdúró náà ìyún là yẹn máa ń mọ̀ pé èèyàn yẹn náà ti dà lóru dídé yẹn náà pàápàá jùlọ nígbà tílẹ̀ bá mọ́ lọ ìyẹn náà ló fà dé pé wútìrì wa tá a máa ń kí ẹnta bá lè sọ dìgbà ọba tí ṣàìsàn ṣáì náà ní nẹ́fìlà méjì tiẹ̀ nígbà míì tó àpàrà mọ̀ sọ àwọn oríṣiríṣi nẹ́fìlà mẹ́ta ni ọba ti kí nẹ́fìlà méjì lọ́sùn ọba dòru àbí kan tó sùn dìmọ́ bọ́ọ̀dé ń sun sẹ́yìn sí ni wítìrì ẹ̀ ní ládàbí ẹni tó kí lágọ́ mẹ́ta kó tó sùn ẹni tó kí lágọ́ méjìlá tó ládájú lẹ ẹni tó bá ṣe àásùn tó wá dìdájú tó tẹ̀ jí kálífàjáre tó yọ ibẹ̀ ní alhar àsìkò sàárì báwọn ṣe sàárì ni àsìkò ládàá tí wọ́n wá pọ̀ kẹ́ ọbẹ̀ lọ ọkẹ́ ọtí gbogbo ẹ̀ tọ́lọ́ bá ti gbé láàyè ni eléyìí ohun tí máa ń mú yẹn súnmọ́ lọ ni bí sì máa jẹ́ kéèyàn dẹni ọlọ́run ẹ̀rí pé nínú tí afọ́nsìn ó lè rí pé ànábì nínú sábàbí tó lè mú ìdá wà lùtẹ́ náà ni pé wàsọ́lú wà nẹ́sù nìyá àmúnu ẹ máa kírun lóru nígbà táyì yẹn bá sùn fẹ́díkùlù jáde tàbí sàlámìnì ẹ wà lùtẹ́ náà pẹ̀lú rọrùn inú iṣẹ́ tí èèyàn máa ṣe láti wà lùtẹ́ òun náà ni eléyìí kí kálukú wa níkà funfun ọdún bá fọ ọdún náà bá fọ náà fúlà kan pé ńgbà tí wọ́n bá ní kí wọ́n lè ṣe kíní kan lọ́nà pé kọ́ ọmọ ṣe tààrà ó ti fúngbà tó bá yan àwẹ̀ fún ọ lọ́nà pé kọ́ ọmọ ẹgbà wẹ̀ gbogbo nǹkan yìí tó wà nílẹ̀ nínú ẹ̀sìn wa sáàsì máa fi ń súnmọ́ lọ́hùn ilé máa fi ń jẹ́ ní ọlọ́hùn òun náà ni ẹ̀rúsìn ọlọ́run ọba nínú ọ̀nà tí èèmọ̀ tó ń dúpẹ́ fọ́lọ́ òun náà ni kí èèmọ̀ iná fìlà lóru ìyàwó Aisha radiyallahu ta'ala anha nínú hadith wa nù sọ ìlú Bukhari wa nù Muslim ẹni káàdì nàbí sallam yaqumu bil-layl ànábì àmọ́ ìdílé lóru gẹ́gẹ́ bọ́lá ti fàlà tó kódà àwọn àfáà mi ní ìdílé lóru ọ̀rọ̀ èèyàn kẹ̀kẹ́ ní jẹ́fà ni. bọ́lá ànábì àmọ́ ìdílé lóru hàtà àtàtàfà tọrọ kọ̀dà máa títí tí ẹsẹ̀ ànábì fi wá wú lórí pípẹ́ lórí ìdúró wọ́n níjọ́ kà ànábì ń ka ìkẹ́ lórí ìdúró lóru ó débi àyàkà ìsìn wí ìsìn wí ìsìn pa ànábì lẹ́kún ìtànà ìwé ìwé títí títí ìrẹ̀ fẹ́ bímọ lórí ìdúró. anabi a máa dìde lóru yàrá ìṣàn tẹ́sí anabi fi fakultula wọn sọ fún mi pé lima tẹ́sán wà á bá ya Rasulullah irú ojúṣe ọlọ́run tí tó ń ṣe léyìí ọ̀kọ̀dì gáfọ̀rọ̀ lọ́ka ọ̀kọ̀dì gúfọ̀rọ̀ lọ́ka máa tàkọ́ dànù ní zambia kí wọ́n máa tà áhàr ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ tó tẹ̀síwájú

ìgbìmọ̀ tó yẹ nẹ́fìlà lóru ọ̀nà ìdúpẹ́ fọlọ́run bàbá wọn náà wo ọjí lóru ara ẹ pé àgbẹ̀ dìlọ́dìlọ́ àgbẹ̀ ọjí kí gbogbo ọwọ́ ti rọ ọjí pé nítorí ẹ̀kọ́ ọdún nìkìtì ẹ̀sìn nẹ́fìlà fọlọ́run bàbá sùpánù ọ̀tá àlà àlẹ́bí ni sọ̀rọ̀ fẹ́ kí n jẹ́rú tí ó mọ̀ ẹ́ dúpẹ́ ni nẹ́fìlà yìí mo tún fi ń dúpẹ́ fọlọ́run bàbá sùpánù ọ̀tá àlà ni tó ti yẹ kí gbogbo àná kí a ní kàkún fún fún ni ẹ̀rú sí ọlọ́run bá bàbá ń jí lóru èèyàn tún ní ọ̀nà ìgbàdúrà àti láforíjì lọ́dọ̀ náà pàápàá jùlọ tó bá ń bọ́ fọwọ́ gbẹ̀yìn òru ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe orí ẹnu sọ ìlú Bukhari wà nù máa sọ àlìmọ́ Malik àdìsí Abu Huraira ànábì ní ọlọ́run bá ọba àlekè ọlá yanzilu rabbuna tabaraka wa ta'ala kulla laylatin ila sama'i dunya tí ọlọ́run máa ń sọ̀kalẹ̀ fẹ́ máa dẹ̀ndẹ̀lẹ̀ kúńlá lẹ́yìn láti ní gbogbo òru ọlọ́run máa sọ̀kalẹ̀ sí fẹ́ máa dẹ̀ndẹ̀lẹ̀ kí iná yábùkọ̀ túlùkù lẹ́yìn ààrùn nígbà tí a bá dá òru sí mẹ́ta ìdá kan ìdá mẹ́ta yìí tó gbẹ̀yìn ọlọ́run sọ̀kalẹ̀ sí fẹ́ máa dẹ̀ndẹ̀lẹ̀ fọyàkóòlù olúwa ni máa ń yẹ dìrú ni. ta ló fẹ́ pèmí lásìkò yìí fa àtẹ̀jíìbò là kí n jẹ́ pé rẹ̀ yẹn làbá sọ pé nínú àwọn àsìkò tí gbàdúrà mọ lágbára sábẹ́ ìbábà pàdé oníkéèyàn yí lóru lọ́wọ́ gbẹ̀yìn òru ní kámọ́ni láti bí fọ́ǹsì wálẹ̀ ọ̀rọ̀ ayẹnẹ́fílà kọ bẹ́ẹ̀ lọ́hùn. ẹnu àsìkò tádùá máa ń gbà ní ní àsìkò yìí torí pé ọlọ́run sọ̀kalẹ̀ ìfẹ́ mọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ yóò máa sọ pé ní ta ló fẹ́ pè kí n dá lóhùn man yas'alni fa'uti fa'uti ta ló fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi kí n fún ta ló fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi kí n fún jẹ̀mọ́ ìkálukú owó kù táwọn wà lásìkò yẹn táwọn àmọ́ ń jẹ́ péré ẹ tó fẹ́ fún wa ní nǹkan retí wa àwa àhàn ẹrù lọ́wọ́ tó yà gbé láyé ni ẹgbẹ́ pé nǹkan tí ó fún wa ó tún lè mọ́ tẹ̀ náà kó tó débẹ̀ làwọn ó di débẹ̀ kó ló tún lè mọ́ wá tó bá nílò tún lè mọ́ kàn wá ṣùgbọ́n èyí tí ọlọ́run tó kó fún àyè gbogbo wa ní òkè òun náà bá ṣe péjẹ ká ṣe. ọlọ́run àwọn ẹni ta lẹ nínú yín tó fẹ́ béèrè nǹkan náà mi ṣe fún ń yẹ sẹ́kìrì ní fa àkùsìrìlà ta ló fẹ́ wá foríjì kí n foríjì nínú nǹkan tí mo ń ṣe lásìkò gbà ní èyí máa ń rá foríjì ń bẹ̀. ìlànà ibi tó nu hadith kan tí ọlọ́run bọ́ ọba ní kí ọlá ó tẹ́wọ́ rẹ̀ lóru kí gbogbo ẹni tó bá tẹ̀ lọ́sàn-án lé wa túbá ní ògbà tẹ́yẹ̀ tó máa ráforí jù ní láwọ̀ òru lọ́wọ́ parí òru sílẹ̀ mọ́ bọ̀ ọlọ́wọ́ asífẹ́mọ̀ dẹ̀ndẹ̀ lè yóò máa sọ pé ta ló fẹ́ ta ló fẹ́ ẹ́ tó fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ nǹkan kí n fún ta ló ń wá foríjì kí n fún láforíjì yẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ àbúrò ní tẹ̀sí ti sọ níbi àyà tó láti Yusuf nígbà tí àwọn ọmọ ọmọ bàbá Yusuf fẹ́ pé àwọn náà náà ju sí kànga nígbà tó wá dìbẹ̀ ìgbẹ́yìn tá a fẹ́ tú bá àṣẹ bàbá wa torí nǹkan inú bàbá fi di ajíyà ó jẹ́ pé ní ó sì ronú Yusuf bàbá fi di aláàbọ̀ ara báyìí wọn sọ làwọn bẹ bàbá wọn yà àbánà tẹ́kì lánàá dùnú bánà ìnà kúnà káàtó yìí nílá bàbá wa foríjì wa lórí ẹ̀ṣẹ̀ tá a tẹ̀ yìí aláṣìṣe ni wa gẹ́gẹ́ bọ́mọ ni ò lè gbọ́n bí àṣìṣe foríjì wa lórí ìta àti ìfà Yusuf yìí bàbá wa pé sáwọ́ fa àtẹ́gì fèrè lákùnrin ẹnì òkè àbáwọn ànábì ọlọ́run ànábì wa yàkú sáwọ́ fa àtẹ́gì fèrè lákùnrin bàbá àwọn òforíjì wọn lójú ẹ̀sẹ̀ ń bá wọn bàbá ní sáwọ́ fa tí lárọ́ wa ló pé sáwọ́ fa òun padà wá foríjì fún yín lọ́dọ̀ ọlọ́run ọba mi òun padà wá foríjì fún yín ẹjọ́ àbáyẹn bí sún síwájú díẹ̀ pé wọ́n padà wá àwọn àforíjì ẹ̀ sì rí i pé ó fẹ́ yóò pé tóun bá wà fún gbà ọlọ́run gbà pé òun wà foríjì fún yín lórí iṣẹ́ ìsìn lọ́dọ̀ ọlọ́ọ̀bá mi kò sọ lójú ẹsẹ̀ pé àwọn ah, foríjì yín ah, ọlọ́run foríjì ọmọ mi yìí tó ṣe báyìí fún kan nù wọn òun padà wá fún yín nígbà tí anábìwá yàkùn fẹ́ tó dì ní ìgbà ìgbẹ̀yìn orí torí pé àsìkò ìgbàdúrà ni tọ́lọ́ba sùfánà wa tààlà tí ìmọ̀ ń gbàdúrà ẹni tó náà mọ pàtàkì ìmọ̀ ajé lóru láti mọ ìrìnà fìlà ìmọ̀ ajé lóru láti mọ súnmọ́ lọ. òkè nǹkan púpọ̀ ni ó ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀kìrun ọ̀kà kùránì ọ̀sàdúrà. fún àwọn ọmọ pé àdúrà tó ń ṣe lórí ìtòjú ìbílẹ̀ ni àbí tó ń ṣe lórí gbogbo ẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ ń bẹ̀. ọlọ́ba sọ́nà wa ó fẹ́ràn ìjọ àwọn onígbà sáàfà kan tóun bá fẹ́ fi wá pàtẹ́gùn débi tóun lọ tó bá dọ́dọ̀ wà látọ̀mọ̀ pé ká máa jíjà ṣáájú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́wà ló gbọ́dọ̀ ṣáájú lọ létí wọn ètò ti lékè ẹ̀mí wọn náà ni pé èyí táyẹ̀ máa ń kóra wọn lè ṣe yẹn fẹ́ mọ́ lọ kọ́ níbẹ̀ fẹ́ mọ́ lọ jó ṣáájú lè ní a mọ̀ ṣe ní ọlọ́dọ̀ ẹ̀ nínú ilé wa náà ni àìkóyànjọ níjẹ̀mọ́ àfìgbà kásámú ni àbí ká tó ṣe lóru gbáwẹ̀ wọ́n yàtọ̀ sí yẹn àárín inú súnà pé ká máa pẹ́ra wa ká máa pẹ́ra wa ṣùgbọ́n àwọn yẹn kí efe tó láti ọ lè kí bọ́ọ̀dù máa ń dá kí náà káwẹ̀ tó dé. ìdí yẹn tó léde oníkébé kan sí ó ìyàwó ó mi náà dúró yìí bàbá alágbájá kájọ kí lé ní tẹ́ẹ̀sì ní ma ti gbogbo gbà. àbọ̀ báyẹn kan lálejò lẹ́yìn rẹ̀ wọ́n kéde pé akẹ́kọ̀ọ́ pé ẹja jọmọ ti fàájì tó lóru lápapọ̀ ní àárín inú sọ́nà ìsinú àwẹ̀. eléyìí ó ní díẹ̀ nínú àwọn dáadáa ọlá ní bẹ́ẹ̀ bí ká máa dìde kírun ní òru. ó dọ́wọ́ kálukú aká mójútó àwọn nǹkan dáadáa ẹ̀sìn tọ́lọ̀ mú apani ọlọ́run sọ pé iná ń lọ àlàzò fábìlì ní àlà nẹ́ẹ̀sì ọlọ́run dá wa lọ lágẹ̀ẹ́ ọ̀làkínà àtisárọ̀ nẹ́ẹ̀sì láyé ìṣòro yìí mọ́pọ̀lọpọ̀ ìyẹn ní ìrìnlẹ̀ yìí. kọ́lọ́wà sọ́nù àtàlà kó kàwá fún àwọn الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين èèyàn ló sìn ọlọ́run ọ̀dọ̀ kálukú wa ká mójú tẹ̀sìn wa ká sì páyà ọlọ́run ṣe pẹ̀lú páyà ọlọ́run náà làwọn òfin ẹ̀sìn tọ́lọ́run lábọ̀ wá lọ́rùn yóò fi máa rọrùn fún wa èyí tó jẹ́ ọ̀ràn yẹn lórí ọlọ́dọọdún wa ni àbí lórí alápapọ̀ wa èyí tó jẹ́ èyí tọ́lọ́run tó ṣe fún wa ní èyí tí ó máa jáde fún èrè gẹ́gẹ́ bí àwọn náà fílà èrò ká lóru tí a ń sọ yìí ojúṣe kan ni tó pàtàkì tó yẹ kí èmi àti ẹ̀ka kà fún torí pé tá a fi mẹ rí inú rẹ̀ níwà inú tá a fi máa ń di ẹni tí ládàá rẹ̀ ó máa lékún wájú ọlọ́run inú rẹ̀ ní ká máa dìde láti rántí ẹ̀mí lórí fún wa. bákan náà ọ̀nà tá a fi rí àforíjì ni tá a fi rí túbọ̀ ẹ̀ṣẹ̀ ni ọ̀nà àlùjẹ́ náà ni ọ̀nà táàtù máa fi dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà lélẹ́yìí wá ká gbìyànjú káwa náà kí á tẹ̀lé ara wa lógun láti máa jà láti máa kí irun yìí torí pé nínú tájà lógun tó lágbára lèmi wá wà o ọ̀tá kan tó wà pẹ̀lú wa ẹ̀mí wa ni oníbẹ̀ ká ṣe dáadáa. sábà ní lásìkò òru tá à ń sọ yìí sí i lápèjúwe ìdíkánikẹ́ni kan wá pàdé yẹn láti fi tàwa ní pr ní aago márùn-ún dájú ẹni pé yóò lọ kásùbà mẹ yóò mi tọ̀ káìfọ́rọ̀ ayé ni àìbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ti fàájú sáńsọ yìí inú ilé wa náà ni àníwọ́ mọ́tò ni á jáde ṣùgbọ́n ìyẹn àní lè dìde mo ń dìde ẹlòmíràn àwọn olè di lásìkò yẹn mo tó bá lọ́pọ̀ìntìmẹ́ǹtì fáago márùn-ún onílẹ̀ kí ẹni pé yóò dìde ṣe fọ́rọ̀ ayé nìyí kájẹ̀mí wa lógún ẹ̀mí ò fẹ́ ṣe ohun tó dáa ibi tí ò dalẹ̀ mi máa ń fẹ́ ń lọ ara jẹ̀mí wa lógún ẹlẹ́ni tí ò bá ti lè jagun ẹ̀mí kò ní rẹ́sì ṣe o tó bá ń tẹ tẹ́tẹ́ ẹ̀mí rẹ̀ ó fẹ́ ní kí wọ́n náà pa tó bá ń mutí ẹ̀mí ò fẹ́ ní kọ́ mú tó ń ṣe mọ̀gòmọ́gò di ọjà kátàkárà níṣẹ́ ọwọ́ ẹ̀mí tẹ́lùmọ́ fẹ́ kí wọ́n náà ṣe ìgbọ́n ọlọ́wà jẹ̀mí ẹ̀ lógún irọ́ kò pé ṣe ìtọ́nù máa ń gba bí ẹ̀mí èèyàn wọlé tábà ti kápẹ́ ẹ̀mí wa gbogbo àwọn nǹkan tá a rò kó lè yí ẹ yóò di rọrùn o ẹlòmíì tó jẹ́ pé ọlọ́run ti ṣe ẹni rọrùn tó bá tún gbàgbé sílẹ̀ bá mọ́ inú rẹ̀ ó sì máa bàjẹ́ torí pé tó ti wù ṣe ni tó ti mọ́ lára ni kájẹ̀mí wa lógun o kó wọ́n yẹ pé níbi tí ò dalẹ̀ ni ó máa tì wá lọ nínú àkọ́kọ́ tí ó àṣìṣe yẹn láti máa rí kìyàmù láìlú ṣe onípe kájẹ̀mí wa lógun ogun ẹ̀mí ṣé kó wọ gẹ́gẹ́ lọ gbà fún ara rẹ ọgbógun tẹ̀mí ẹ tó bá ti pé nǹkan tó dáa rè mọ́wọ́ ẹ̀yìn wò láti ṣe tó bá ti wé ìwé ẹ̀mí ò máa kóró yìí ní ọdún ò máa lókè ẹrẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdánwò nílẹ̀ òsibí dáadáa lùmọ táburú bá délẹ̀ olórin kan ní kan láti gbowó lẹ fún yìí ibi tẹmí rẹ ti lọ. ajẹ́mi wa lógun ni o kábíjà àwọn ẹni ìṣíwájú wa àwọn sọ àbà tó bá ní bíbí gbà àwọn ẹlẹ́mi wọn jà lógun gbogbo ẹsẹ̀ eré wọn fi falẹ̀ iṣẹ́ ibi wọn ṣe. tó bá fẹ́ já ọ́ dé ìpẹ́rẹ́ wọn padà ṣùgbọ́n pọ̀lọpọ̀ tiwa lẹ́nu ẹjẹ́ àwò ebi jímọ̀ làwà yẹ̀wò yẹn tó wà mẹ́ẹ̀ káìpẹ́ nǹkan bí ìnáfẹ́ ṣe ni kódà kan mọ́ pè wá àáyá bẹ̀ àbí ìdí ó ti fún ẹni tó pàdé ń tẹ́pẹ̀ ẹ́ tẹ́pẹ̀ nǹkan ẹsẹ̀ ni gbogbo ẹni pàdé ń bẹ̀ ó dọ̀wọ́ wa o wọ́n bá léyìn lágbára nínú gbàgbọ́ kiri kọ́ lágbára ọ lè jà sẹ́nu sọ ọ lè tèmi ara rẹ lógun ọ lè juwọ́lẹ̀ fófin ọlọ́run ìgbà tó ọba ti lè jẹ̀mí ara ẹ lógun àwọn nǹkan yìí ọ̀ ní eréṣẹ́ o ètò tí ó àṣìṣe wa láti máa rí dìdìde lóru náà ní ká lè jẹ̀mí ara wa ní ogun. bákan náà anábìá mọ̀ṣọ́wọ́ sọ́lá ń gẹ́sọ̀ wánú ìṣesí ẹ̀ náà sọ fún anú sọ́yìn Bukhari àti sọ́yìn Muslim àdìsí abubakar sáà rọ̀jẹ́ ọlọ́ àlù kólá anábìá mọ̀ṣọ́wọ́ sọ́lá kánà yẹ kọ́rọ̀ òun náà wọ́n kọ́bílà ìṣá kólá anábì yìí máa ń kórìíra kó kọ́kọ́ sòkòtò wá kírun ìṣá anábì yìí fẹ́ sòkòtò kírun ìṣá wàkánà yẹkọrọ alhadith abada bákan náà ànábì kókó rira kó máa sọ̀rọ̀ tí ò ní tì í lẹ́yìn ìṣá ẹgbẹ́ lẹ́yìn ìṣá là ń bẹ̀rẹ̀ fàájì àbí ẹlòmíì fàájì sani ẹlòmíì fàájì lè tẹ́ ṣe pamọ́ inú ilé rẹ̀ lẹ́nu pẹ̀lú social media yóò wá wo di aago méjì òru irú ẹni bẹ́ẹ̀ bá sùn jẹ̀mọ́ irú ẹni bẹ́ẹ̀ bá sùn irú ẹni láti rò kó lè dìde kìyàmù lẹ́yìn torí pé ó ti kọ́kọ́ wéètì táìmù ẹ̀ fáwọn kankan ẹlẹ́mi wà á lo táìmù yìí yóò lò lò lò ó lè wà lóṣù sí mẹ́ta òru irú yẹn gẹ̀rẹ́ fásitì àgẹ̀rẹ́ tí ó rọrùn láti kí fún wọ́n lánàá bí ọ̀rọ̀ tí ò bá ti jọ́rọ̀ pàtàkì yìí bẹ́ẹ̀ lẹ́yìn iṣẹ́ àyè lè fi mú àwọn nǹkan tó níbi lè mú sábà ní ká ṣe lẹ́yìn iṣẹ́ àtà ní ṣe bí ọ̀tọ̀ jẹ́ tọ́lébìlì ìrìnmi ọ̀nkàtìrà àwọn ṣe wá sí àbí èèyàn pẹ̀lú àwọn fámìlì ẹ̀ bóyá ìyàwó rẹ̀ náà lẹ́jọ́ ń sọ̀rọ̀ ẹjọ́ ń ṣùgbọ́n ó yẹ pé ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tí èdè pé gidi kan lọ ń wò tọ́ di aago méjì orúkọ tó ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ yóò nira fún un <clears throat> láti dìde láti kírun ní òru irú eléyìí náà a kíyèsí bákan náà ẹni ní ohun tí a tún àwọn ẹni rè wọn lè ń sá fún màmá àwọn ẹni rè wọn lè gbé ní wọn a máa sun oorun kan tá a mọ̀ ní kọ̀ìlúùlà kọ̀ìlúùlà ìtọ́kùn kọ̀ìlúùlà lédè lárúbá òun náà lóru ọ̀sán òun lóru ọ̀sán tí wọn bá ti gbélé lárúbá yẹ pé wẹ́dà wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ní mọ̀ ń gba kéèyàn sun oorun yìí pàápàá jùlọ lásìkò tó rùn wọn bá mú ẹnìkọ ìlú lẹ àwọn afáwa yàtọ̀ pé tẹbí fọọmù lórí ni wọn wá ní àlẹyìn lórí tọlọ bá fún yẹn láàyè àwọn kan níbi fọọ lórí àkan níbi fọọ àkan ní áfà lórí ní ara fún ọ̀sán láǹtẹ ẹni a máa ràn yẹn lọ láti jí ní láti jí lóru èyí bá àfa tún wọn máa sọ bákan náà nínú rẹ̀ náà ni ká máa ràn ara lọ́wọ́. Ànábì àbọ̀dọ̀ sọ́lá ó ṣàdúrà fọkùnrin. Ànábì ṣàdúrà fọkùnrin tó jí lóru tó wá jí ìyàwó rẹ̀. Ìyá alágbájá ẹ̀dìdì àsìkò náà sí láre. Ànábì ṣàdúrà fọ́rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ká èèyàn ah, dáadáa ni. Pé kódà tó yẹ pé ìyàwó rẹ̀ bá fẹ́ máa dèrè bá ti máa ṣe fọmọ kékeré yẹn pé ara fún mi wọn lójú báyìí ó wà ní súnà rẹ̀ bì. Ìyá alágbájá àsìkò dáadáa àsìkò rere wọ́n lè tọrọ fún rẹ ọjọ́ náà fúnra tọrọ fún rẹ tọrọ fún rẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé ẹ àdébí kọ́lá bómi ẹ bá fẹ́ máa ṣe ìrìnrìn ọkùnrin bá jẹ́ èdè kó wọ́n mi fi lójú obìnrin tó ní bá ti gbọ́ súnà ẹ̀yẹ kò yíyọ ká àbálágbọ́já òní láti agbègbè ẹ̀rú kélódé ẹ̀sìn méjì lójú àdébí tó ní àti èyí tó ní amẹ́sì ni èyàn ń pẹ́ ti di orí mo tọ́ ń yí alágbọ́já ọ̀yà sọ̀rọ̀ máa fọ àmì ẹ̀dẹ́ kílọ̀bù ọ̀ọ́ mi ẹ̀ka ń gbé mi jáde àbí afẹ́fẹ́ àwọn eh, supermarket afẹ́fẹ́ ah, shopping èyí nìkan lọ́mọ lóore tó bá ní ọ̀dìlé kírun ẹ̀sìn ti le jù níyù ìgbà tó ní ọlọ kẹ́kẹ́ lọ sí shopping ọ̀ní ayé ti le jù ẹ̀sìn náà là máa ń sọ lẹ́nu. anábì tó wàá mú lọ́dà kejì torí pé ńgbà míì ọlọ́mọ ń fún obìnrin míì lágbára jọkùnrin lọ anábì tó wàá sàbẹ̀rẹ̀ ńgbà kejì pé kọ́lọ́n kó bá ń kẹ́ obìnrin tó jí lóru láti yẹn nẹ́fìlà tó wá di ọkọ rẹ̀ nígbà tọkọ náà wá fi ẹ́ sí ìrìn ẹ̀mọ̀ torí pé ọkùnrin ti ṣiṣẹ́ lọ́ńtì ẹ̀ ó ti lálàtì ara ẹ gbogbo ọ̀sán tí kò fi náà wá mú omi kún ẹ ní lójú ìwọ tíyàwó rẹ bá ti ṣe léè fún àbí nígbà tó bá gbélé o bá ti fún ọ mọ́ bàjá o oore ló fẹ́ fún ọ òní lọ délé yín ọmọdé ó délé wọn oore ló fẹ́ fún ẹ o torí pé o fẹ́ kọ sórí rí ni ẹni pé kẹyẹ kápá ó kápá àní ibi sọ bẹ́ẹ̀ ká orí lásìkò yìí yẹn náà lànàbí lọlé Ali ibn Abi Talib tó jẹ́ ọkọ ọmọ rẹ̀ tí ṣe Fatima njọ́kẹ́ alẹ́ra ní ẹ ní dídí láti kírun ẹ alẹ́wa ní ah, ọlọ́run ló lè mi àtọ́nà bá ní káàdìdé alálùyọ ah, apàdà bẹ́ẹ̀ àkánẹ́lì ìnsán akpàrà ọ̀nà akpàrà ọ̀dẹ́ yìí jàdàlà alẹ́wa ah, ti gbọ́n tí mo rí ó tún bá ní ẹ̀fọ́ dídé lọ́tẹ́rẹ́ ní díẹ̀ ajé pé nínú hadith yẹn tá lè kọ́ ni pé a tún lè dí wa ibi tó pàtàkì dé nínú tí yóò tún àfihàn wa náà lélẹ́yìí wà bákan náà á nínú rẹ̀ òun náà ni kí ájínà sọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bá àwọn sálàfù ṣe máa ń sọ ẹlẹ́sẹ̀tẹ̀ sí ẹ̀rí yẹn ó wúwo ni o ó máa ń kí ara wúwo tára bá wúwo èèyàn nílé dìde ìyẹn nìkan náà tára nígbà tó jí òkè hasan basiri anyọkùnrin kan sọ pé yá abba saheed eré afáwa ní abba saheed hasan basiri ìní àbítù mọ̀áfà tí ń bá sùn gbogbo ara mi dà mo lálàáfíà bọ̀ tuhur wọ́n ti fẹ́ kí n máa mọ́ra fàmálì ilà àpò tó bá dòrò wà ní erébi dìde mọ́ kínú dé fàkọọ́lẹ̀ hasan hasan basiri kan nínú àwọn sáàbì yìí bí de pé kò sí náà sábà ó bá àwọn sáàbì mi láyé òun ló wá sọ pé àtònú búká kọ́ yàdá ẹ̀sẹ̀ rẹ ló di ẹ mọ́lẹ̀ ilé bá a lẹ́sẹ̀ àti dìde mọ́ nira kódà yìí tó jẹ́ ọ̀nà yẹn gẹ́ ẹ nọ́ọ̀sì ọ̀nà yẹn gẹ́ lójú òní dìde ilé bá mọ́ lẹ́sẹ̀ àwọn ọmọ jáde fún un e, fẹ́ kí mu kájínà ẹ̀fọ́ pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ táwọn náà bá fẹ́ mọ dìde lóru tí ó fi rọrùn fún wa òun náà lélẹ́ yìí à ń ṣe lọ́sàn-án à ń ṣe lóru kájí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ ìyẹn ló fi wà lórí ìṣesí àwọn ẹni ìṣíwájú ẹni tó bá fẹ́ lọ́wọ́ sí ìsìn fáàrù ká má fara ẹ̀jẹ̀ wúwo ká má fi sùn lórí àfẹ́tì oorun wọn. ààyè àfẹ́tì náà ni pé wọ́n bá fẹ́ jí lóru ó lè nira fún wọn láti jí. afẹ́nu bá sínú ẹ̀ ló túnbọ̀ pé iná àbùdá làyúbù níbù tó nù làyúbù níbù sáǹbà fàyọ̀rọ̀mù bí ìyàmù lẹ́yìn àfìyàmù nàá afẹ́rẹ́ bá tún ní pé èyí ó tẹ̀ ń gbà mí ọlọ́run wa ní jẹ́ kó rọrùn fún láti mọ ìlú àbí láti mọ ìláwẹ̀ tó bá fẹ́ gbàgbà. kájìnà tẹ́fẹ̀ bákan náà nínú tí ó tó àṣìṣe wa ká sùn lọ́nà tó tó tọ́ àdúrà mohammed ọ̀sán lẹ́ńdẹ́nì kọ̀ọ̀kan wá fẹ́ sùn ká gbọ́n bẹ́ẹ̀ di wa nù kó àbọ̀ ti tẹ́ tẹ́lẹ̀ tó tó gbẹ̀nu. bákan náà ká wá sùn ní ẹgbẹ́ ọ̀tún káwọn á fi àwọn àdúrà tí a ṣe tá a bá fẹ́ sùn ká fi àdúrà tá a ṣe tá a bá fẹ́ sùn ká fi ẹgbẹ́ ọ̀tún kọ́kọ́ sùn tó bá padà ọ̀lẹ́ yìí sẹ́gbẹ́ mi ṣùgbọ́n kọ́ rí pé ẹgbẹ́ ọ̀tún ọ́fíìsùn ọ̀sàdúrà tí ó yẹ kọ́ ṣe bákan náà kí látòtò àn ká tó jẹun jù ìwọ́n tó jẹun gan kù àti dìde rèé lágbára o oúnjẹ náà máa ń kíyàn mọ́lẹ̀ gbogbo aláàmọ̀ yìí gbogbo nǹkan yìí náà la gbọ́dọ̀ kí èsì bákan náà kó wá tó lè azumi kí determination wa lágbára lórí ọ̀rọ̀ ayé bá bá dì táwọn ìpínlẹ̀ fẹ́ ṣe náà bẹ́ẹ̀ bá kẹ́ àwọn bá bẹ́ẹ̀ ẹ̀dì lè ṣe kí ni àríṣe àdìpọ̀ ríṣe àìbẹ̀kọ́ tó bá ti determine tí wọ́n náà bá ti determine wọ́n ti determine pé àwọn ah, ọmọ ẹjí lóru fẹ́ ọlọ́run máa ṣe rọrùn fún ẹ láti máa jí láti máa ṣẹ́wù ànáfílà wa ọ̀yà bíi kẹ̀yàmù lẹ́yìn wítìrì káwá gbé síbẹ̀ ní ìtàbá ti fi ṣàìsàn ìyẹn náà ni àwọn tó ń dàníyàn wípé ní ìtàbá ti àkọ́kọ́ àkọ́lé ká máa ti ń jẹ́ mọ́ gbogbo lẹ́yìn náà gbogbo àkọ́lé yẹn lè ti ń jẹ́ mọ́ irú ọ̀pọ̀ ọmọ ń jí lóru á wà lè rẹ̀ ń jọ sá mo ti rẹ̀ ní ìṣèbá fìfẹ́ lélẹ̀ mo lè mọ̀jì olúwa ìlà lẹ́lẹ́ kọ̀ọ̀kan gbà mí. wọ́n wá ní ẹ̀dá ní ẹ̀dá ní kan gbogbo wà lẹ́ńtì àkọ́kọ́ ti ń jẹ́ mọ́ tẹ̀lé àwọn ààrẹ rẹ̀ fún wọn tó bá mọ̀ mọ́ kí mọ́ bàrà kí bẹ́ẹ̀ ni. lẹ́yìn náà kọ́ gbogbo ẹ̀ náà kí wọ́n náà bá máa kí gbogbo ẹ̀ lálẹ́ lálẹ́ lálẹ́ mọ́ sọ́dọ̀ òru wá kí wàá fún ẹlẹ́fẹ̀lẹ́ lójú kọ́ àfi lẹ́fẹ̀lẹ́ wítìrì parí ẹ̀. àníbà àwọn ọ̀sán lọ́wọ́ ní ìjẹ́ alú akérọ̀sọ̀ láti kó fi lẹ́yìn àlùwẹ̀tẹ̀rọ̀ ẹ máa jẹ́ kí irun tí ó parí irun òru yín kó máa jẹ́ wítìrì. àníbì àwọn ọ̀sán lọ́wọ́ tó sọnù àdìsí pé ẹ̀yin alùwẹ̀tìrì ẹ̀yin mùsùlùmí ẹ máa kírun wítìrì àwòtírù eléyìí nínú àwọn òfin ẹ̀sìn wa ni. gbogbo àná ká gbà níyànjú ká máa ṣe pé ìdílé tó wà á dìde àwọn àlọ nítorò kẹlẹ tó wà á dé yóò wá parọ́ kan fún ẹ ẹ mọ̀ ti báyìí lóru ìbáyìí lọ́sẹ̀ wàá mọ̀ wọ́n máa fún bí iṣẹ́ àbí kí ló dé ẹ mo kàn ń ṣàdúrà kan nìyẹn fún mi ládùúgbò àjọ méjì níbo ló ti rí yìí o ọwọ́ ètò ara rẹ kí bàbá mú ẹgẹ ọdún nílẹ̀sán ọdún wéṣì gbogbo táwọn ara rẹ náà ni mo ti dìde lóru ti wà fún ara tẹ́lẹ̀ tó a lè lé jura wa lọ́nà bó mú kí ojú táìmù ẹ bá ti wò ó mọ́ wọn náà ti ẹ̀gbìn láti dìde sílẹ̀ tó mọ́ ìgbà tó bá wọn pé sọ̀rọ̀ àtọ̀ káìrù mi nẹ̀ẹ́ òkè ìgbà ẹni <laughs> ẹ̀ǹdì ẹ̀ gbogbo yìí tó bá jí bìfọ́ gbà ń ìyanjú ọyẹn nẹ́fílà ọ̀sùnmọ́nàmọ́ba ìtọ́nàmọ́ba gbẹ̀ ní ààyè láti yẹn kọ́nàmọ́ sùpánù àtàlà ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọ̀nà bá fi mọ súnmọ́ lọ́rùn yìí tó bá ní nìkan ẹni ọlọ́run kò lẹ́dí òde ẹni ọlọ́run wọn kọ́ mọ́ àfa nìkan kọ́ mọ́ ẹnìkan àwọn kan náà máa tọ́kàn ah, kan man of God náà wà láàyè bí mọ̀lẹ́kà láàrin wọn. Òṣèlú ká mọ̀ pé nìkan ní man of God ẹni ọlọ́run kò ní tí ò lè dẹnu ọlọ́run àwọn mùsùlùmí. Ọ̀sẹ̀ tí ò lè dẹnu ọlọ́run tó wá dé bẹ́ẹ̀ kó tí ò lè jẹ́ àfa, ò lè jó ní kí ọwọ́, ò lè jó níjọba, ò lè jó lówó, ò lè jẹ́ bálíkà. Kò sẹ́ni tí ò lè dẹni ọlọ́run. Ṣùgbọ́n ojúṣe wà ní ká ṣe, ẹ̀sìn ní ká ṣe. Kọ́lọ́mù bá sọ wá náà wá tààlà, ó rìn nìkọ̀ọ̀kan wá lọ́wọ́, ó jẹ́ ká lè dúró tó fi ẹ̀sìn tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa àti tó jẹ́ àwọn iná fílà kọ́nà kó wa san wa lẹ́sàn-án lóore kó ṣe wá lọ́wọ́ àlùjẹ́nà kó ṣe wá ní ọmọ náà wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.